يهدي إلا فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا كفو الله الله سبحانه وتعالى ترى صلاة فوى ندوى محمد صلى الله عليه وسلم إكي الله الله كما بي pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ló ń ṣí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin alájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah ọlọ́run sí ọba ó ń sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ lórí oníkálukú wa àwọn náà ní ìkẹ́ òjò abẹ́ ọlọ́run ìkẹ́ náà kọ́lọ́nkó má jẹ́ kí ó jẹ́ sábàbí fìtínà fún oníkálukú kọ́lọ́nkó lékún ìkẹ́ rẹ̀ lórí wa ọláàjẹ́ kan ṣoṣo ọlọ́run gbogbo bíbẹ ọlọ́run tàbí ọlọ́run àdúrà wa sí ẹ̀ ń tọrọ àbẹ̀lọ́run fọlọ́mọṣẹ́ àgbàdo oníkálukú àdúrà wa lórí ara wa àdúrà wa wa alaikum salam lórí àwọn ìyàwó wa lórí àwọn ọmọ wa àdúrà àwọn òbí wa léwa lórí àti àdúrà ti àwa náà lórí àwọn òbí wa abẹ́lọ́run kọ́lọ́ mọ́ṣẹ́ àtẹ́wọ́gbà gbogbo ẹ̀ fún wa ọlájẹ́ kan ṣoṣù wọlọ́run ìfọkànbalẹ̀ tí ó péye abẹ́lọ́run kọ́lọ́run kó bọ́ wa tẹ́ padà sí orílẹ̀-èdè wa ní nàìjíríà wa gbogbo bí àwọn olórí wa àwọn síwájú wa bá ṣe ń gbìyànjú láti jẹ́ kí ìfọkànbalẹ̀ kó máa bẹ nílùú ká lè máa rìn bó ṣe wù wá ká lè máa lọ bó ṣe wù wá abẹ́lọ́run ọlọ́run kó kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run. èyí tí a fi ran ara wa létí tí a fi ṣe ara wa ní àǹfààní òun náà ni èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní dòrósùn fi àwòmín hayati Ibrahim alayhi as-salatu wọ́n ní kí á fún wa kí á tọ́ka wa sí nínú àwọn ẹ̀kọ́ àwọn òye àwọn ìmọ̀ àwọn ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ tí kò ní àlà tí a lè kọ́ látara ìgbésí ayé anábìwa Ibrahim aleyhi salatu eléyìí ni tí a fi bára wa sọ̀rọ̀ nabiyuna Ibrahim anábìwa Ibrahim nabiyun mashhur. Mash Anabi ọlọ́run tí ó gbajúmọ̀ dáadáa ni ìgbajúmọ̀ Anabiwa Ibrahim aleyhi salatu wa ó kọjá ìtàtúmọ̀ ròyìn gẹ́gẹ́ bí a sì máa ròyìn àwọn ànábì míì nínú àwọn ànábì ọlọ́run onígbó ń bẹ ní àwọn ànábì ọlọ́run ó dá sí pé jama mùsùlùmí a ṣẹ̀ṣẹ̀ máa ròyìn wọn fún wa ká tó mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni. kódà ọmọ ẹni àwọn ànábì ọlọ́run tó dájú ọlọ́run gangan fúnra rẹ̀ ọlọ́run ò bá wa sọ nípa wọn bó ṣe wulẹ̀ kó mọ ìyẹn náà sọ fún al-Qur'an al-Karim ọlọ́run ní mímú hom ń bẹ nínú àwọn ànábì òun ọlọ́run mẹ́nu qasasnahum eléyìí tá a sọ ìtàn rẹ̀ fún wa tá a fún yín nítàn wọn tá a fún yín nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìṣẹ̀mí ayé wọn wa minhum ó sì ń bẹ nínú wọn náà bákan náà man lam bó ṣe wulẹ̀ kó mọ́ àmọ́ nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́ sọ̀tàn wọn náà fún wa ìtàn wọn ó tún nílẹ̀ ó pọ̀ ju ara wọn lọ nínú alukur'an kẹrì torí ẹ̀ lẹ́bi jásí wípé nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́ sọ ìtàn wọn fún wa òun náà ni nàbí yuna ibrahim abu ishaq abu ismail alayhi alayhim asalaatu wasalaam nínú wọn òun náà ni ibrahim alayhi salaatu wasalaam jama mùsùlùmí ẹ̀rí ká mọ ìtàn àwọn ànábì ọlọ́run ká kẹ́kọ̀ọ́ látara ìgbésí ayé àwọn ànábì ọlọ́run min fiqhil jihad àwọn min afqahil jihad nínú ìgbàgbọ́ yé ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run èyí fẹ́ lè sọ yí pé òun ni ó tọ́ka pé èèyàn ní ìgbàgbọ́ yé púpọ̀ nínú ẹ̀sìn ọlọ́run a ní ìgbàgbọ́ yé lórí ìṣègbìyànjú nínú ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí abu hanifa rahimahullahu ta'ala ti sọ wípé ta'allamu ta'allamu àṣíyàrú as-salaf tamama ìta àwọn ẹni tí wọ́n ti lọ jihad eléyìí náà nínú gbìyànjú sójú ọ̀nà ìsinmi tòtòrí ẹ̀rí jẹ́ sí pé ká mọ ìta àwọn ànábì ọlọ́run nínú nǹkan tí yóò fi rinlẹ̀ fún wa ìkan nínú àwọn òpó ímánì ni kí ni òpó ímánì náà alìmánu lẹ́nàmbíyá wọ́rọ̀sùn òun náà ni ìfi ìgbàgbọ́ wá nílẹ̀ sí àwọn ànábí ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlọ́run torí ẹ̀ ló dá sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló ṣe àwọn ànábì kan lẹ́ṣà fún wa tọ́lọ́run sọ ìtàn wọn lẹ́kùnrẹ́rẹ́ tó dárúkọ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ṣàlàyé nítorí wọn rí nítorí etí wọn tí ó gbọ́ ní ti ara wọn tó kàn nínú ìnira wọ́n bẹ náà wọn ànábì ọlọ́run tọ́lọ́ ṣàlàyé wọn fún wa torí ẹ̀ nínú wọn náà ni nàbí jùlọ Ibrahim alayhi salatu wa salam jama mùsùlùmí ànábì wa Ibrahim alayhi salatu wa salam ọlọ́run bọ̀ dárúkọ rẹ̀ fún wa nínú al-Qur'an Karim ní tí ó dín ní 69 places 69 times ọlọ́run dákọ̀ Ibrahim bí bá ṣe bá ṣe sọ ìyẹn lè mọ̀ bí a dídákọ̀ tọ́lọ̀ dákọ̀ Ibrahim lè mọ̀ ju twenty àti thirty àti mẹ́wàá àti márùn lọ ọlọ́run dákọ̀ ànábì wa Ibrahim ní tí ò dín ní ọ̀nà mọ́kàndínní àádọ́rin ìyẹn ní sixty nine places lọ́ọ̀tì dákọ̀ Ibrahim ẹ wo eléyìí tọ́ka nípa mọ̀sáyà nípa àwọn ẹ̀ṣà tí Ibrahim ní ó sì tọ́ka nípa àsọ ìṣù nípa ohun àdáni tọ́lọ̀ fún anábì wa Ibrahim aleyhi salatu wa salam tá a lè ríru ẹ̀ nínú àwọn anábì ọlọ́run ọba tí wọ́n ti lọ nínú àwọn ẹ̀ṣà tọ́lọ̀ fi ṣànábì wa Ibrahim aleyhi salatu wa salam tọ́lọ̀ fi ṣàlẹ́ṣà ọ̀nà nìyẹn. sixty nine kúrò anábì wa Muhammad sallallahu alayhi wa salam ọlọ́run ọba ò tọ́lọ̀ ń dákọ̀ Muhammad nínú alukur'an bẹ́ẹ̀ ọlọ́ni ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin ọlọ́run dákọ̀ muhammad bẹ́ẹ̀ ló dákọ̀ ahmed ahmed yáàtì min ba'di ismuhu ahmed anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀nàní. àmọ́tá abáníkà wo àwọn gbólóhùn ìdájúkọ ní ìbánisọ̀rọ̀ nínú alukur'ani tọ́lọ̀ dájú ẹ̀kọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam jẹ̀mọ́ eléyìí ni kò fẹ́ ló ń kà á fẹ́ lè sọ pé gbogbo àyà tó ń bẹ ní alukurani pátá lọ́nà ìdájọ́ ẹ̀kọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tá a bá ní six thousand six hundred and sixty six verses ní alukurani yóò mọ̀ ẹja sí pé ọlọ́run dárúkọ ó dájú ọ̀rọ̀ bọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà ẹgbẹ̀rún ìgbà ẹgbẹ̀rún tó lé ní mẹ́fà ní more than six thousand places lọ́nà ti dárúkọ rẹ̀ nínú alukur'an al-karim torí ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun lọ́wọ́ bá dájú alukur'an kan ọlọ́run ni wa anzalna ilayka al-kitab ọlọ́run ni a sọ alukur'an kalẹ̀ fún wa muhammad sallallahu alayhi wa sallam wa anzalna ilayka al-dhikra wal-hikma ọlọ́run la sọ kur'an kalẹ̀ fún wa tó fún ẹ ní sunna torí ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun lọ́wọ́ bá dájú alukur'an kan láti ìbẹ̀rẹ̀ ló pè àmọ́ ibrahim alayhi salatu wa salam ọlọ́wọ́ bá allah subhanahu wa ta'ala ó dárúkọ orúkọ rẹ̀ ní ọ̀nà 69 places nínú alukurhan alkarim torí ẹ̀ tó bí jásí pé ibrahim alayhi salatu wa salam min afdal al-mursalin nínú àwọn tí wọ́n lọ́lá jù nínú àwọn ànábì ọlọ́run òun náà ni wa min al-anbiya nínú àwọn ẹni adíyẹ jù nínú àwọn ànábì ọlọ́run òun náà ni ànábì wa ibrahim aleyhi salatu wa salam wa huwa ahadu min min olil asmi min ar-rusul ó sì jẹ́ kan nínú àwọn ànábì tá a máa ń pè ní olul azmi min ar-rusul àwọn òjíṣẹ́ tá a máa ń pè ní olul azmi min ar-rusul wọ́n máa pè wọ́n ní olul azmi torí pé wọ́n ní tí a pè ní azmu azmu òun ni kí ìnira ìyà ìfarani kó máa kan ni ìrora ìtara kó máa kan ni kéèyàn sì máa yẹ gbòòrò rárá lórí nǹkan tí èèyàn ń ṣe ká má fi tá a ṣe lẹ̀ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìnira tó kan ni àwọn ànábì ọlọ́run márùn kan bẹ gbogbo àwọn ànábì ọlọ́run náà ni wọ́n ṣe sùúrù gbogbo wọn ni wọ́n ní faradà àmọ́ àwọn kan bẹ nínú wọn àwọn ni ìnira kan jù àwọn làdánwò kan jù tó ní àwọn náà ní sùúrù àti ìfaradà wọn àwọn náà ló pọ̀ jù nínú àwọn ànábì ọlọ́run a máa ń pè wọ́n ní olùlà áàsì amaka nuhu aleyhi salatu wa salam ibrahim aleyhi salatu wa salam musa aleyhi salatu isa aleyhi salatu wa muhammad aleyhi salatu sallallahu aleyhi wa àwọn ànábì tá a máa ń pè ní olùlà áàsì nìyẹn àwọn orúsùlù tá a máa ń pè ní olùlọ asmi nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba òun nìyẹn torí ẹ̀ ibrahim aleyhi salatu wa salam ó wà nínú àwọn olùlọ asmi amina rusul ó sì wà nínú àwọn òjíṣẹ́ tí tó jẹ́ àbí kódà lẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa kò sí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kan tí ọlọ́wọ́n ọba ṣà ní ààyò ọ̀tọ̀ ní ọ̀rẹ́ ààyò ààyò ẹni ó ju ọ̀rẹ́ ẹni lọ habibu ẹni là mọ́ habibu ẹni là ń pè lọ́rẹ̀ ẹni ẹni tá a bá mú lọ́rẹ̀ ó ní habibu wa habibi ya habibi ya habibati àmẹ́ni tá a bá mú ní ààyò a máa ń pè ní khalilu khalilu a máa ń pè ní khalil òun ní ààyò ààyò ẹni tá a mú ní ààyò ó ju ẹni tá a mú ní ọ̀rẹ́ lọ ìyẹ̀yẹ̀ láàyò ó ju ìyẹ̀yẹ̀ ní ọ̀rẹ́ lọ fanabi wa ibrahim alayhi salatu wa salam òun ni ààyò ọlọ́run àkọ́kọ́ nínú gbogbo ọmọ ènìyàn síwájú rẹ̀ ọlọ́run ò ní ààyò kò ní ààyò ibrahim làkọ́kọ́ lẹ́yìn ibrahim náà sì ní ẹnìkan ò sì jẹ́ ààyò ọlọ́run títí ó fi di àsìkò anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa ṣa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa ṣa ní ẹ̀ṣà ìjẹ́ ààyò rẹ̀ tó ààyò ọlọ́run nínú àwọn ànábì méjì ni wọ́n ọlọ́ni wa tẹ́kọ̀ọ́ lọ́hùn ibrahima khalila ọlọ́run ló wọ́n lọ́wọ́ bá mú ibrahim ní ààyò òun tó wà náà alukur'an anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìtẹ́kọ̀ọ́ níyànlọ́ khalila kama tẹ́kọ̀ọ́ ibrahima khalila bó lọ́wọ́ bá mú mi ní ààyò rẹ̀ gẹ́gẹ́ bó ṣe mú ibrahim ní ààyò rẹ̀ kò ààyò ọlọ́run òun ní ibrahim alayhi salatu wa salam kíyẹn àlùmọ̀hábà lọ àlùkùlà ó ju mọ̀hábà lọ tó ìjẹ́ ọ̀rẹ́ ó ju ìjẹ́ ayò lọ gbogbo àwọn ànábì ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n habibu ọlọ́run ni wọ́n àmọ́ àwọn àyò ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run méjì péré ni ibrahim wa muhammad aleyhi masalatu wa salama torí ẹ ànábì wa ibrahim aleyhi salatu wa salam ànábì ànábì ńlá ni òjíṣẹ́ ńlá ni ìròyìn méjèèjì ló fi ń bẹ lára rẹ̀ ó jẹ́ ànábì ó jẹ́ nàbíyùlá ó dẹ̀ tún jẹ́ rọ̀ṣúlùlá ọ̀tọ̀ ni nàbíyùlá ọ̀tọ̀ ni rọ̀ṣúlùlá kúlù rọ̀ṣúlì nàbí wàlẹ́ ìsàlẹ̀ àkṣù gbogbo ẹni bá ti lè jẹ́ rọ̀ṣúlùlá nàbíyùlá ló náà àmọ́yà bá jẹ́ nàbíyùlá kìí ṣe rọ̀ṣúlùlá tọ́bí pé tá a bá wò níbi orúkọ méjèèjì nàbíyù láti ní kíni láti bí nẹ́bàù nẹ́bàù ìró ni wọ́n ń pè bẹ́ẹ̀ nẹ́bàù ìmbà àmbàhà ó gbé ìró ó fún ní ìró ó fún ní mímọ̀ àmàyàtẹ̀fẹ́ àlùd àní nẹ́bàhìl àzín ànẹ́bàhìl àzín òun ni ìró àlámàrí tó tóbi so látara nẹ́bàù òun ni nàbíyù òun ti wá ẹni tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ránṣẹ́ sí tọ́lọ́wọ́n fún ní ìró òun ni ẹ̀rí rọ̀ sóòlò láti bí arsala risala kí ni risala òun náà ni ìránṣẹ́ ìránṣẹ́ òdì méjèèjì tó ló jẹ́ pé a máa rí nínú àwọn si tí ipò wọn tí ò dé ipò ìjẹ́ rọ̀súlù amẹ́nibá jẹ́ rọ̀súlù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run jama ó wà nínú àwọn àǹbìyà ó ti jẹ́ nàbí ìwọ ọlọ́run tó wá níyàtọ̀ láàrin méjèèjì ètò tó wà láàrin méjèèjì gbogbo ẹni bá jẹ́ ànábí ọlọ́run lásán nínú wọn tá a bá lọ wò ó mùsùlùmí lọ́lọ́run máa rán wọn sí ọlọ́run ò kí rán nàbí yù rẹ̀ kì í rán sí àwọn mùṣírìkí kì í rán sí àwọn káfìrí kì í máa sí àwọn mùsùlùmí tó bẹ lórí tawhid tó bẹ lórí tawhid tí wọ́n bẹ lórí la ilaha ṣùgbọ́n wọ́n ní àwọn àṣìṣe wọ́n ní àwọn àṣe wọ́n ní àwọn àṣe ètò tọ́lọ̀ wọn bò fẹ́ ọlọ́run wàá rán ànẹ́bì sí wọn láti wọn táwa lọ́lọ́gbó oh, oh, eléyìí tẹ̀ sí mi fẹ́ ẹ sọ fún wọn tó túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ nàbí yìí lọ ọlọ́run rẹ̀ ṣe sí ẹni bá jẹ́ nàbí yìí lọ òun náà ó jíṣẹ́ àmọ́ ta lẹ́ lọ́run rẹ̀ ṣe sí ó lọ jíṣẹ́ fún bí ibà ṣe àwọn tí a máa ń pè ní alimuslimon torí ẹ̀ tó dẹ́ pé láàrin anábìwá adam aleyhi salatu tó fi dé àsùn anábìwá nóhù síwájú àníṣùwà anábìwá nóhù gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ nígbà náà kulluhum ala la ilaha illallah muhammad la ilaha illallah ni wọ́n bẹ wọ́n bẹ lórí tawhid wọ́n bẹ lórí iman wọ́n bẹ lórí ìṣe ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo gẹ́gẹ́ bí abdullahi abdul abbas ṣe sọ nígbà tó ń ṣe àlàyé aya ọlọ́wọ́n ọba ní kana nasu ummatan wahida ọlọ́wọ́n ní ẹ̀rí àwọn ọmọ ènìyàn bẹ lórí umma kan nàbí yìí àwọn ànábì rẹ̀ kí ó máa kìlọ̀ fún wọn níbi ìkọjáàlà níbi àṣẹ ètò tí wọ́n ṣe. so ọlọ́run ò gbé rọ̀ṣúlù dìde látàsìkò ádámà títí títí tí àfìgbà tí ó di àsìkò ànábì wa nóhù aléyìí sálátù wọ̀sálẹ̀m. ìbúdá ti pé nóhù aléyìí sálátù wọ̀sálẹ̀m òun ni awwalu arrusul òun ni àkọ́kọ́ táàmà pè rọ̀ṣúlù máa. لأن الله سبحانه وتعالى في طلب نيي أرسله الله إلى المشركين إلى الكفار الله بارا نبي نوح عليه الصلاة والسلام الله نسي àwọn مشركي àwọn tí wọ́n sin ère àwọn tí wọ́n sin nǹkan míì lẹ́yìn ọlọ́run torí ẹ̀ lẹ́bìrí pé Rasulullah ọlọ́run ránṣẹ́ sóhun náà Rasulullah òun náà ó jíṣẹ́ àpótá ni tí ó jíṣẹ́ fún àwọn tó dá sí pé wọ́n ń ṣe mùsùlùmí àwọn tí ọ̀rọ̀ ọlọ́run ò tí ì dé sí ìgbọ́ wọn tẹ́lẹ̀ ọlọ́run ò tí ì gbẹ́rẹ́ ti kan dìde sọ́dọ̀ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́lọ́run máa ń rán rọ̀ṣúlù sí àbáwọn tí ọ̀rọ̀ ọlọ́run ti dọ́tọ̀ wọn tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àmọ́ wọ́n láwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kó sí àwọn lẹ́yìn ohun ọlọ́run máa ń rán àwọn àbíyáwó òsì wọn torí ẹ̀ ká mọ ìyàtọ̀ tó bẹ láàrin ìjẹ́ nàbíyùlá àti ìjẹ́ rasulullah ká mọ ìyàtọ̀ àwọn míì wọ́n á ní ìyàtọ̀ tó bẹ láàrin nàbíyùlá àti Rasulullah ni wípé Nabiyullah ọlọ́run ọlọ́run ò ní ó jíṣẹ́ Rasulullah ọlọ́run ní kó jíṣẹ́ eléyìí nìyí kìí ṣe kan tó rí lẹ̀ bẹ́ẹ̀ bí ló ti mọ jẹ́ Nabiyullah tí ò ní jíṣẹ́ tó wà tọ́lọ́run jọ ní mítìnì ni <laughs> yóò jíṣẹ́ náà ni ọlọ́run ràn sí àwọn tí ó ràn sí òun náà nìyẹn ló jẹ́ pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala nǹkan tí ó fi gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi gbé dìde ní ìjẹ́ Nabiyullah هنا سورة الإقراء قال أنا إقراء باسم ربك الذي خلق خلق الإنسان من علق إقراء وربك الأكرم الذي خلق الإنسان ما لم يلم الذي خلق الإنسان من علق إقراء وربك الأكرم سورة سورة العلق تكون سورة الإقراء سورة آية لما في بيع نبي تدي من جنبي الله ẹ ti rí pé nígbà náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó délé ó pe Khadija gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ ó pe Abubakar Abubakar gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ ìdáná wa fi gbé ìdìde ní Rasulullah òun náà ní Suratul ya ayyuhal mudaththir ọlọ́ni wọ́n tó ń pè tó ń pariwo kí wọ́n daṣọ bọ̀ ẹ́ ó tutù mú ẹ fa'anzir fa'anzir máa kìlọ̀ fún gbogbo وربك فكبر وثيابك فطيب فرج فهجر فلا تمنن تستكفر كلما طعت من سلطين نبها بإكرة نبها بإكرة وأرسل بال بالمدثل يا الله وبعد بها نبي دي بيك دي جاء نبي الله فلو آية مانو إكرة الله سيد بني دي رسول الله فلو آية بري المدثر So, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kana nabiyan wa kana rasula. Ànábì Ọlọ́run ni ó sì jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Wa kadhalika Ibrahim alayhi salatu wa salam. Bẹ́ẹ̀ náà Ibrahim náà kana nabiyan wa kana rasula. So, Ànábì wa Ibrahim alayhi salatu wa salam rasulu ni. Ó dẹ̀ tún jẹ́ nàbíyù. Èdè gbogbo àwọn nàbíyù náà máa ń dépò rasulu. Àmẹ́ni bá ti dépò rasulu nínú àwọn al-anbiya. ń tàn òun ó ti jẹ́ nabiyullah láti ní kullu rasulin nabiyun kullu rasulin gbogbo rasulullah òun ni nabiyullah wa laysa al-aksu wa laysa kullu ar-rasul wa laysa kullu rasula nabiyun gbogbo nàbíyù kan rọ̀súlù àmọ́ gbogbo rọ̀súlù nàbíyù so ibrahim alayhi salatu wasalam ó jẹ́ ọ̀kan nínú àwọn rasulullah ó sì jẹ́ kan nínú àwọn àbíyá ọlọ́ torí ẹ̀ ànábì tí olúwawa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó ròyìn fún wa lọ́pọ̀lọpọ̀ náà al-Qur'an al-Karim ni èyí ló dá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn súnánù àwọn ìlànà ẹ̀sìn tí ọlọ́wọ́n bá là kalẹ̀ jama ètò ní ṣe nípa àkọ́ nípa ìgbàgbọ́ àbẹ́ ètò ní ṣe pẹ̀lú ibadat nípa ìjọsìn àbẹ́ ètò ní ṣe pẹ̀lú akhlaq wal mu'amalat nípa ìwà àti ìbánilò láàmú ọkọ lára anábíwá ibrahim aleyhi salatu wa salam asasaha anábíwá ibrahim pinlẹ̀ rẹ̀ bí wọ́n ti bóbi lò fúnra kó bí kó mọ́ jẹ́ mùsùlùmí kí wọ́n jẹ́ kèfèrí bó la ṣe bá wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàmú ọba lára anábíwá ibrahim aleyhi salatu wa salam aláìpẹ́ ọjọ́ ní nǹkan bí oṣù bíi àwọn ọmọ ìgbà bí oṣù méjì báyìí sẹ́yìn olóníkálùkù wa òun náà ní apẹranléyà olóníkálùkù wa òun ni àwọn ọmọ ìyá wa wọ́n lọ sílé olúwa láti lọ ṣe háàjì fọlọ́hùn olóníkálukú wa àwọn tí wọ́n bẹ ní hajj wọ́n ṣe ìpọ̀sẹ̀sẹ̀ sàfá mọ̀rìwá èyí táwọn pè ní sáyù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ní súnàmì ibrahim aleyhi salatu wa salam nínú lànà anábìwá ibrahim aleyhi salatu wa salam jama mùsùlùmí anábìwá ibrahim aleyhi salatu anábì kan ní bíráṣí allah subhanahu wa ta'ala ọlọ́run ròyìn nínú alukurani púpọ̀ fún àwa mùsùlùmí tàbá ní ká máa wá sọ ìtàn ibrahim aleyhi salatu wa salam ìtàn ibrahim ò ṣe sọ ní ìjókòó kan àmọ́ ìsọ ìtàn kọ́ ni kókó kí ni ẹ̀kọ́ táàrí mú jáde nínú ìtàn òun ni tó yẹ kó bàbàrà torí ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti máa ń sọ ìtàn àwọn ànábì ọlọ́wọ́ bá fọwà ara wọn sọ̀hábà wọn a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọn akẹ́kọ̀ọ́ wọn akẹ́kọ̀ọ́ gbàgbọ́ wọn akẹ́kọ̀ọ́ fíkìú wọn kẹ́kọ̀ọ́ mímọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́gbà tó di alẹ́ ẹjọ́ kan táwọn ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn ọwọ́ sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam wípé ah ọwọ́ anábì ọlọ́run eh, eh, fún wa nítàn ìtàn la fẹ́ fún wa ní ìtàn ìtàn la fẹ́ lẹ́nìí ẹ ẹ ó máa ń wáyé bẹ́ẹ̀ torí pé níbi ìtàn ìyá máa rí oríran ẹ̀kọ́ oríran ẹ̀kọ́ dìbò níbi ìtàn ìyẹn máa rí orílẹ̀ ara ẹ̀kọ́ dì mú torí pé ìtàn ó ti ń bẹ nínú tí a máa ń pè ní alghaib nínú tó pamọ́ tó dá sí pé pàápàá rẹ̀ olúwa wa ọba adẹ́dá ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba aláàmúlò yóò òun nìkan ló lè sọ pàtó ní tó wáyé nínú tàn ní tó ṣẹlẹ̀ nígbèsí ayé èèyàn ọlọ́run nìkan ló lè sọ. tó àwọn sọ̀hábà ní alẹ́ ẹjọ́ wọn ni wà nábì sallallahu alayhi wa sallam aṣojú kòkòrò kò fún wa nítàn ìtàn ni kò fún wa bẹ́ẹ̀ akẹ́kẹ́kọ̀ọ́ kankan lálẹ́ ìdí ìtàn lọ bọ́lá nàbí sallallahu alayhi wa sallam anabi túraká anabi búṣẹ́rì àmọ́ nàbí túraká ó búṣẹ́rì ni kò mọ ìtàn tí ó sọ torí pé ìtàn tí yàrá máa ń sọ jẹ̀mọ́ tí ìbá ṣe ìtàn àròsọ tí ìṣe ìtàn àlọ́ àpagbè tí ìṣe ìtàn ìtàn ìtàn gidi tó jẹ́ kò síbi tẹ́ẹ̀ àfi náà rọ̀ ọlọ́run ìbẹ̀lẹ́ lọ́dọ̀ àti pé ìtàn tí alukurani bá pa fún wa a gbọ́dọ̀ dìnnà yẹn a gbọ́dọ̀ ní ṣàkù ká níyè méjì lórí ẹ̀ pé àhó ha sódodo níjà a gbọ́dọ̀ dìnnà yẹn bí ẹ bá níyè méjì lórí ìtàn kurani pa ó sọ àwọn èṣe mùsùlùmí mọ́ ó ti dé kẹfẹ́ rí lórí tó pe alukurani mìíràn àbí ìtàn táwọn ẹbí sallallahu alaihi wasallam tó bá pa fún wa bí ẹ bá níyè méjì lórí ẹ̀ ó sọ ọlọ́run gẹ́gẹ́ ló ń pè ló lọ́rùn ìtumọ̀ ẹnìyẹn torí lágbọ́dọ̀ wà bẹ́rí kí ẹ kú dáadáa ìtàn alukur'an ìtàn sunna ìtàn sanabi sọ fún wa tí kur'an sọ fún wa kì í ṣe ìtàn àlọ́ àpagbè bẹ́ẹ̀ bá wà lọ bẹ́ẹ̀ bá wà bọ̀ òdodo ìtàn òun ni kì í ṣe ìtàn mọ́dákẹ́kẹ́ àti lẹ́fẹ̀ẹ́ kì í ṣe ìtàn ọ̀yọ́ aláàfin ọ̀yọ́ àjàká ọ̀yọ́ ọ̀yọ́ bòtúdà gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ni ìrọ́pọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àbí ìtàn dáàmọ̀ gbọ́ tí wọ́n ní ẹgbẹ́ àtọ́nà fẹ́ jálé ayé ilé ìfẹ́ lọ́lọ́kọ́kọ́ dá gbogbo yẹn ìtàn lámbà ni ìtàn lámbà pété ilé ìfẹ́ lọ́lọ́kọ́kọ́ dá adìẹ lọ́lọ́wọ́ ọlọ́run wa mú adìẹ ọlọ́run wa sọ adìẹ kan sílẹ̀ adìẹ wa fi ẹsẹ̀ rẹ̀ wa fi ń tanlẹ̀ ó ń tanlẹ̀ bó ṣe ń tanlẹ̀ lára áfíríkà lára amẹ́ríkà lára europe jẹ̀mọ́ in modern days tí ẹ̀ máa sọ yẹn ní generation tá a wà yìí kódà bí ẹ bá wà ní ayé ẹ̀ ìdánpẹ̀ ni gen z gen z ti lọ gen alpha náà ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ni gen z ti parí soro gen àwà ní gen alpha nísìn kí ẹ máa sọ orúkọ báyẹn nìyí wẹ ó lè mọ sọ lábúlé wọn náà ẹ abúlé kò ní pàmò àmọ́ kó mọ sọ ní ìtàn bẹ́ẹ̀ wáyé lélẹ́yìí lọ òdodo ti hàn sáwọn èèyàn torí ẹ̀ ìtàn tí ìsànàbí sallallahu alayhi wa sallam tó bá sọ fún wa àìjà níyàn sọ àwọn sọ̀hábà ní alẹ́jọ́ náà wọ́n ní wò jíjẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam dákun ìtàn abẹ́kò sọ fún wa abẹ́kò sọ ìtàn àwọn ẹni àná fún wa ni anábí sì dákẹ́ gbọmọ tí ó sọ títí jìbìrìlù ọlọ́run wa rán jìbìrìlù sí muhammad sallallahu alayhi wa sallam ó wá fún anábì ní ìtàn lọ́lọ́fin sọ fún wa nínú súrátù yusuf alẹ́ ẹjọ́ náà ni súrátù yusuf sọ̀kalẹ̀ ọlọ́ni alif lam rọ alif rọ èdè lárúbáwá ni at least ẹ̀ka púpọ̀ kò já ka alif déyàwó tó sákúrò lékewu alif ní ẹ̀ rọ wọn náà mọ̀ kò ní ìtumọ̀ àmọ́ lò ó láti fi jẹ́ kí ìntọ́lọ̀ fẹ́ bá wa sọ kárí pé ó pàtàkì ó sì tó dòdò àwọn wọn ò máa òṣèlú yìí ká fi ara sí taniji kò sí nílànà àwọn lárúbáwá kódà lárúbáwá nìkan kan gbogbo èdè kò fẹ́ sọ yorùbá yorùbá ní gbì padà ẹnìkan ní gbì àmọ́ bẹ́ẹ̀ rí lóṣù ọ́ a ní ní ọ́ ọ̀ọ́bù ó sọ ọ̀rọ̀ tá a gbọ́ ni ó sọ ọ̀rọ̀ tá a gbọ́ so kò sí gbogbo ìran èdè kí èèyàn máa fi ara kó máa fi sọ̀rọ̀ àmọ́ kùránì mú wa lára tó ń pè ní ìjáàzù lè kùránì nìyẹn àwọn ìjáàzù eh, láti ibi adzu adzu ni pé ìkágara kí nǹkan láyẹ̀ mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká sì má lágbára sí lè dìde ó challenge wa ká sì má lágbára sí lè face challenge nǹkan pè ní adzu ìjáàzù nìyẹn lára wa ìjáàzù ní Qur'an òun náà ni al-huruf al-muqatta'a àwọn aráàfin tó bẹ̀rẹ̀ àwọn súra kọ̀ọ̀kan tó yá pé àwọn aráàfin ni tàhájì ni wọ́n àìfi eh, orúkọ wọn pè wọ́n ẹ̀yà yìí fi ohun wọn kà wọ́n a máa ń forúkọ wọn pè wọ́n ni òrófù tàákì aliflamim aliflamrọ hamim yasin lára tó jẹ́ ìmọ̀ nínú alukur'ani òun nìyẹn tí ò sí èèmọ̀ tẹ́lẹ̀ rí tó jọ bẹ́ẹ̀ nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lé ayé kọ̀rọ̀kọ̀rọ̀ lé ayé kò sí ó wá ìwé kan nísìn wọn lè wọn ní q r j àwọn yóò bẹ̀rẹ̀ bóyá nílé lóòótọ́ òṣèlú orí rẹ̀ o lè burú mọ́tà náà ni àbúrò yẹn ti fẹ́ la torí kò bá a mú àbátabá kálù kùránì yá sí kọ́nà àti olójàmọ́ ọlọ́run fi pàtàkì tó fẹ́ fún wa ni ọlọ́run ní ya limobin ọla àwọn tó ń fẹ́ mú fún wa muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn àmì iná àǹzánáhù kùránán ọlọ́run ni a sọ kalẹ̀ ní kùránán ní ti gbogbo ayé ó máa kà àrọ̀bíyán lóde lárúbáwá la'allakum ta'qilun kẹlẹ̀bà lè ṣe làákàyè kó lè yé yín dáadáa ni. nahnu naqussu alayka ahsana al-qasas ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ó máa fún ẹ ní best story ìtàn tó lálàáfíà jù láàmú sọ fún ẹ. ẹ gbọ́dọ̀ torí pé táwọn sàdé béèrè nígbà náà kí náà béèrè ìtàn ẹ̀hẹ́n kí pẹ́ẹ́nà bí ní òmò tán tó bá lẹ̀ bá àná tí wọ́n bá tàn lẹ̀ kẹ́ni ò bá tàn lẹ̀ ni àá ìtàn ìjàpá ẹni tó jẹ ẹran ẹran tí ó nítàn ní ìjàpá nínú ẹran kò sí gbogbo ìtàn ìjàpá sì ní irọ́ ni aláwòye part one aláwòye part two aláwòye part three aláwòye part four aláwòye part five gbogbo ẹ̀ àfi ń parọ́ mọ́ ìjàpá ni pé ìjàpá lọ wá ṣóńṣù ọlọ́run máa ń jẹ́ gbogbo pé dáàlì kí á máa máa bèrè pé iṣu bàbá rẹ̀ mo wà ní àtúnṣe ìyá rẹ̀ bá sì máa kánú ìtàn ìjàpá àti yánibo àwọn ìtàn àròrí sọ lásán lóòótọ́ ó kọ́ni lẹ́kọ̀ọ́ àmọ́ ìtàn yẹn nìyí kò exist ọlọ́wọ́ ni láàánú na kúṣù àlẹ́yìnkà ààtàn lọ́sàn ọlọ́niwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ sọ ìtàn tó dáa tó nítumọ̀ tó sì dódodo àmọ̀ sọ fún ẹ bima ahayna ilayk látara tá a bá fi ránṣẹ́ sí ẹ hadha al-Qur'an min al-Qur'an wa in kunta min qablihi la min al-ghafilin pẹ̀lẹ́ pé ìtàn tá a fẹ́ mọ sọ fún ẹ ó nímọ̀ nípa ẹ ó nímọ̀ nípa ẹ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam kò tíráàbù kúrò Mẹ́kà gbogbo ẹni àjẹ́ ẹ̀rí lọ Mẹdínà náà ni ẹ́ anábìwá Yusuf alaihi salatu wa kò sì ju láàrin maka àti madina náà lọ àtàwọn agbègbè ẹnìkan bíi khaybar bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi tabuk ṣùgbọ́n kó wá kúrò ní gbogbo àwọn ilẹ̀ lárúbáwá ànábì kúrò mẹ́ ó sì mọ gbogbo ìtàwọn ànábì ọlọ pátá látara pọ́lọ́ lóbi náà torí ẹ̀ mọ̀nkàtàdà tẹ́sítọ̀tẹ́n lẹ́nu kẹsàtì alukur'an ẹni bá pe ìtàn kan nínú ìtàn nínú alukur'an nírọ́ àkọ́dí kẹsàtà bá bẹ̀rẹ̀ alukur'an kúlì ẹni ẹ ẹni ẹ ti di kèfèrí ìṣe mùsùlùmí mọ́ torí ẹ̀ ìtàsí kùránì bá sọ fún wa don't ever doubt it báyẹ̀ kó wáyé lórí ẹ̀mí ẹ̀gbẹ́ ah how possible is it possible ṣó ṣe é ṣe ṣó lè rí bẹ́ẹ̀ báyẹ̀ kó wáyé lórí ẹ̀mí ẹ̀bẹ̀ tó bá kanú àlọ́ kùránì yìí pé ẹja gbígbẹ ó bẹ̀rẹ̀ sí ní swim ó ń wẹ̀ bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ni ó wà ní sọ́tù káf ó wà ní ẹ́ yes abẹ́rẹ́ kan kú lẹ́yìn one thousand ọlọ́wájì abẹ́rẹ́ kan sùn fún more than three hundred years tọ́lọ̀ bá sọ bẹ́ẹ̀ èéjà ń yàn o na how possible àìmọ̀ sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ìdẹ́ máa kọ́ lulẹ̀ mọ̀mí ní ìdádúró ìlọ́lá àyàkó lu tẹ̀mí ìnáwó fáàdà agbọ́ ọ̀rọ̀ ọlọ́run òdodo ni ntí ádìmú òun náà nìyẹn. so anábìwá Ibrahim alayhi salatu wa salam wàá máa pè ní abul anbiya bàbá àwọn ànábì kódà wàá tún máa pè ní abu tawhid bàbá tawhid torí pé gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ní ẹ̀ṣà bẹ́ẹ̀ ni ọlọ́run fún anábì wa Dawud alayhi salatu wa salam ọlọ́run fún ní kíni alimadihu wa sana alimadihu wa sana kéèyàn lè yin ọlọ́run a lè kí ọlọ́run ká fi ọ̀rọ̀ kí ọlọ́run ká fi yin ọlọ́run Dawud àlàkọ́kọ́ kò dẹ̀ sẹ́ni tó gbapò yẹn lẹ́yìn rẹ̀ kéèyàn lè fi tàwíìdì rinlẹ̀ tàwíìdì ìṣọ́nà ọlọ́kan ká lè fi rinlẹ̀ jama Ibrahim làkọ́kọ́ kò sí èèyàn tó wá fọ́ rẹ̀ ló kéré lẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ìran méjì lọ́lọ́ ní kí Ibrahim lọ jíjẹ́ fún alákọ̀ọ́kọ́ abadatul asnam àwọn tó ń bọ òòṣà tó ń bọ ère ẹlẹ́ẹ̀kejì òun náà ni abadatul kawaki àwọn tí wọ́n ń sin òṣùpá tí wọ́n ń ràwọ̀ so Ibrahim fi síwájú ẹ̀ ọlọ́run òfin gbogbo náà náà mú tàwọn ìdí wa o àmì ẹni tó fi nílẹ̀ bí ibrahim ṣíwájú ẹ̀ kò sí kò dẹ̀ sẹ́ni tó fi tàwọn ìdí nílẹ̀ lẹ́yìn ẹ̀ nínú àwọn ànábì àmọ́ lórí àyàfi kan táǹbọ̀ wa bẹ́ẹ̀ náà ni ànábì wa amúsá aleyhi salatu wa salam ìtọ́nà ọba fún òun náà ni òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà síwájú musa kò sí ṣẹ̀ríà tó tó wà ámù tó wà aṣmọ́lù tó wà comprehensive tó pé síwájú musa lẹ́yìn ẹ̀ náà sì ni kò sì sí gbàtánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam dé ọlọ́run wa fún gbogbo tọ́lọ̀ fáwọn nẹ́bí kọ̀ọ̀kan yìí ọlọ́run wa kó gbogbo ẹ̀jẹ̀ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wa innaka la'ala khuluqin azim tiri lọ́nà fi ni ma kana Muhammadu aba ahadi min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin taba sọ madihu wa sana anabi wa Muhammad sallallahu alayhi wa sallam number one ni ó dùn sí dáwúdà náà taba tawhidi lélẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam number one ni ó tún ti Ibrahim lọ gbogbo àwọn ànábì ọlọ́run lẹ́yìn ọkọ̀ kan tọ́lọ́run fún wọn ní tẹ̀sà wọn ọlọ́run kó gbogbo ẹ̀fọ́n àti wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá sí àlékún sí. so Ibrahim alayhi salatu wa salam wọn máa pè ní abu tawhid abu anbiya wọn máa pè bẹ́ẹ̀ torí pé ó fi tawhid ó fi rinlẹ̀ kódà wọn máa pè ní sọ́ọ̀hìbù alhikma wal mahajja sọ́ọ̀hìbù alhikma wal mahajja ẹ̀ǹtí ó ní òye àwọn Ibrahim ní òye o alayhi salatu wa salam wal mahajja káàpì kan tiẹ̀ rí àná Ibrahim ní torí ẹ̀ nígbà míì tó bá fẹ́ ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn kèfèrí àwọn òṣèbọ àwọn oníṣẹ̀ṣì Ibrahim alayhi salatu wa salam oníka alukurani fún wọn yóò pè wọn sí tí wọ́n lè rí ni yóò pè wọn sí tí wọ́n lè rí yóò pè lákàyọ wọn lè ìyẹn náà pè ní sọ́ọ́bù ìkùn wal muhajjad lórí Ibrahim alayhi salatu wa salam ọlọ́run bá fún ní òye yẹ púpọ̀ ọlọ́run bá fi ọlọ́run bá fi mọ̀ ọ́ torí ẹ̀ lára tí àwa náà wá lè dìmú nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn òye lára anábìwá Ibrahim aleyhisalatu wasalam jama mùsùlùmí ó pọ̀ tí ò fẹ́ ló ń kà ó ti ẹ̀já sí pé ìwọ̀nba díẹ̀díẹ̀ sọ fún wa nínú alukur'an ọlọ́run Aaa ah, nna Iburohima ka ya na umma, Inna Iburohima ka ya na umma, ọla n'eri Ibrahim umma nị, umma ka na-agbalị umma, umma ọ dị di lụọ na ntere. N'agbanyeghị ami ka mara ihi ịnya tụtara site na igbinya jụụ rè foto dị ebe igbinya jụụ ọ dị a na-adịbeghị na igbinya jụọ egwuregwu tó tó ti ibrahim alayhi salatu wa salam nínú ran nínú ran ọmọnìyàn fúnra anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ò lo gbólóhùn yẹn fún muhammad ọlọ́run ò pe ní umma ibrahim nìkan náà lọ́lọ́run pe ní umma umma nínú àyà mi ummatan qanitan ummatan qanitan orí ibrahim alayhi salatu eléyìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún wa wípé àwa náà kí á gbìyànjú nínú ẹ̀sìn kí gbìyànjú wa kó láàmì kó láàmì láka ká ní gbìyànjú kò sáburú ń bẹ̀ bó ṣe ń ṣe lé ìlú mọ̀ sí tọ̀hún bó ṣe ń ṣe lé ìlú mọ̀ sí tọ̀hún bó ṣe ń ṣe tọ̀hún ló mọ̀ sí tẹ́lẹ̀ eléyìí ni máa ń jẹ́ kíyàn ní àwọn àṣà ìṣò àlòmòmíyà ìjẹ́ ọmọ eléyìí ló lè jẹ́ kíyàn ní wọ ìkànnà ni tó bá ti di ọ̀rọ̀ kíyàn kan lọ kẹ́kọ̀ọ́ kan lọ wá náà gbàwájú ń bẹ̀ ẹ́ òkọ́lẹ̀ ń tó bá ti di ká lo ìmọ̀ òkọ́lẹ̀ tó bá ti di bí ká jọ́sìn fọ́lọ́run kò kọ́lẹ̀ tó bá ti di bí ká pàtẹ wá sí kò kọ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti di bí ká náwó kò kọ́lẹ̀ kẹrẹ dáàbá fi rí ní gbogbo jàwá níbù gbogbo mọ̀jà lẹ́ẹ̀sìbáǹdì òun náà ṣe ó nílànà kínú ìlànà umma nìyẹn ìlànà umma tó bá ti di bí ọ̀rọ̀ kí ìran àwọn aláìní lọ́wọ́ ẹ bá ń bẹ̀ ní gbèdé sagbára ẹ bá tó bá ká tó bá ti di bí tọ̀ kẹ́ ẹ gbìyànjú ká ọ̀gẹ̀láìtì wà sí ká lọ gbọ́ wà sí ẹ̀ẹ́bà ń bẹ̀ ká lo wà sí ẹ̀ẹ́bà ń bẹ̀ ká ṣe gbìyànjú ìjọmọ ìyálẹ́sì Islam ẹ̀ẹ́bà ń bẹ̀ ká ṣe dáadáa sóbì ẹ̀ẹ́bà ń bẹ̀ ká ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀ẹ́bà ń bẹ̀ ẹni yẹn ó fi ìjẹ́ umma títí ẹ̀ òun náà fi ó fi rinlẹ̀ eré lára tá a lè kọ́ lára anábìwa Ibrahim alayhi salatu wa salam òun nìyẹn nípa nàbí wọn sọ ìbùlùwàfà ni sọ ìbùlùwàfà pẹ̀lú ahad ẹni tí máa ń má déhùn ìṣẹ̀lẹ̀ nàbí wa Ibrahim alayhi salatu wa salam lára tá a lè kọ́ lónìí gbèsè ayé ànábì wa Ibrahim òdìyọ alayhi salatu wa salam táwọn náà ká máa má déhùn ṣe ànábì wa Ibrahim àmọ́ má déhùn ṣe inú al-Qur'an al-Karim ọlọ́run ni wa idh ibtala Ibrahim rabbuhu bi kalimatin ọlọ́run ló wọ ọlọ́run ọba dá Ibrahim wò bi kalimatin òun dàn wò pẹ̀lú àwọn àwọn nǹkan kan kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run fi dán òkú oh, ó lóun bí kelmet òun náà ní bí àwa mìíràn pẹ̀lú àwọn àṣẹ kan lọ́lọ́run fi dán wò fàtàmà òun àmàlàbí ibrahim nǹkan ó dé òfin ọlọ́run ọlọ́run dán wò ó sì páàsì abdullahi ibùdó abáàtọ̀ ní ọlọ́run tààlà àdéhùn mọ̀ nǹkan mẹ́wàá lọ́lọ́ bá fi dámẹ́bí wa ibrahim wo gbogbo ìpátá ló pàṣẹ alábà ibrahim aleyhi salatu wa salam ó pàṣẹ gbogbo rẹ̀ lọ́lọ́ bá fi dánwò jama kí làwọn kan mẹ́wàá náà wọ́n la máa ń pè ní ìfáàlù alẹ́fẹ́tẹ̀rọ̀ ìfáàlù alẹ́fẹ́tẹ̀rọ̀ wọ́n la máa ń pè ní àwọn ìwà àdámọ́ ìwà àdámọ́ ọmọ ènìyàn táàmù bálára ọmọ ènìyàn mẹ́wàá ni hamsun fi ras márùn bẹ lórí wa hamsun fi jẹsẹ̀ márùn yòókù bẹ lára táàmù pè ní àwọn ìwà àdámọ́ àwọn súnà àdámọ́ tó ti pẹ́ márùn tó ń bẹ lórí òun náà ní ká fi irun gbọ́nlẹ̀ òun náà ní ká gé irun mú ẹ ká gé irun mú ẹ nínú rẹ̀ òun náà nìyẹn lára èyí ń bẹ ní ara nínú ẹ̀ òun náà ká irun abíyá irun abẹ́ káfà tá ń pè ní àwọn ìwà àdámọ́ mẹ́wàá tí àwọn Aisha radiyallahu ta'ala àníyá tó gbà wọ́n lọ́dà mẹ́tọ́wà Muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ fa'atammahunna òun nìyẹn fa أنا anábìwá إبراهيم kọ́ńpìlìtì ẹ̀ lára ẹni kéèyàn dábẹ́ wọn anábìwá ibrahim alayhi salatu wa salam nígbà tó lọ́wọ́ bá ní kó dábẹ́ táà he was around 30 years nígbà náà thirty years jẹ̀mọ́ <laughs> síbẹ̀síbẹ̀ fa àtàmàhún anábìwá ibrahim ó pàdé wọn lọ ó mú àṣẹ lọ́wọ́ bá ó mú ṣẹ torí ẹ̀ káwọn náà jẹ́ ní tó mọ̀ mú àdéhùn tí ń bẹ láàrin wa ká mú ṣe bẹ́ẹ̀ làdéhùn tá a mọ̀ ṣe pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ wa káwọn máa torí nínú àdéhùn tó bá ti mọ ikú múṣẹ àyè máa gbé e pẹ̀lú èèyàn mọ́jẹ̀mú tá bá ti mọ ikú àwọn níkàpá àti ìfìdí ẹ̀ múlẹ̀ àyè máa mú àyè máa mú wá àyè máa mú wá nínú ìsìlámù àyè máa mú wá ó ní ọmọ ènìyàn mùsùlùmí àyè máa ṣe ìlérí lórí táà níkàpá lé lórí fani à ìwọ ọlọ́run ó di lémi lórí ó sì mọ̀ pé ọ̀la tó níwà gba àwẹ̀ lọ́la àwẹ̀ ọ̀la iṣẹ́ ọ̀rọ̀ yẹn súnà ni àmọ́ lábárẹ̀ lọ́rùn obìnrin tá à ń pè ní násòrò nìyẹn àlùwàfáàbì násòrò wá sí hafiz ìjẹ́jẹ́ tá a bá ṣe lórí ìjọsìn tí kìí ṣe ọ̀rọ̀ yẹn tá a lábára lọ́rùn ó jẹ́ ọ̀rọ̀ yẹn fún wa ọ̀rọ̀ yẹn sì la máa ń mú ṣe ọ̀la wọ́n ti sọ fún ọ láti láti rí pé ọ̀la o ẹ wà nínú àwọn tó dá kọ̀ǹténà ní the company tó nídìí agbára tó nídìí okun tó nílé lágbára sílẹ̀ múṣẹ́ kí ló dé tá a máa ń ṣàdéhùn lórí nǹkan tá a máa fà lágbára sí lè múṣẹ àbẹ́lẹ̀ ní òsọ pé ìwọ ọlọ́run ah tí àwọn ìbá fi lè bímọ tí bá fi lè páàtì ah ń lọ ájì fún ọ lọ owó òun dà wọ́n tó lò ó lọ́wọ́ ó wà lantí agbára rẹ ò gbé ó lágbára rẹ lọ́rùn kò sí yẹn ìsìlámù fẹ́yìn tó tágbára wa bá gbé òun là máa ń làbọ̀ ara wa lọ́rùn torí ẹ̀ ká pé àdéhùn ẹ nínú ìlànà anábìwá Ibrahim nínú ẹ̀kọ́ tá a kọ́ láàrin ẹni káwọn náà ká pàdé wọn jẹ̀mọ́ nígbà tá a fẹ́ fẹ́yàwó níta sọ fún wọn pé iṣẹ́ àwọn ará ìtọ́jú ẹ̀ àbá ìtọ́jú ẹ̀ nígbà táwọn wá ọmọ níta fi ń bẹ lọ́ọ̀ nítorí wọn náà dákọ̀ fún wa lọ́mọ á gbófin wẹ òfin ìwọ Ọlọ́run lórí àwọn ọmọ ẹlòmíì níyàwó tán kò tọ́jú ìyàwó ẹlòmíì lọ́kọ tán ó ṣe kọ́ńtí kọ́ńtí sọ́kọ Ọlọ́run jogún ọmọ fún wa tán àdìsá àwọn ọmọ rù àfẹ́lẹ́ ìjọ Ibrahim alayhi salatu wa salam

ìwọ náà mọ́ ṣàdéhùn alágbádá tó bá pàgbára rẹ ò ní gbé tábà wá fi orúkọ ọlọ́run búra lórí àdéhùn tábà ṣe ó ti wá di tí a ń pè ní anazoro ó ti di yẹmí láti gbọ́dọ̀ má mọṣẹ tí èèyàn bá mọṣẹ èèyàn ṣe ìtànà eléyìí nínú àwọn àlàyé inú ẹ̀kọ́ islam kò náà ní eléyìí lẹ́yìn náà anábìwá ibrahim aleyhi salatu wa salam ìṣẹ̀mí anábìwá ibrahim ó kún fún tí a ń pè ní atẹ́dìíyà ẹ máa ń pè tẹ́dìíyà tẹ́dìíyà ni wípé kéèyàn èbó rẹ̀ ni sacrifice ká fi ká fa ẹ̀mí kalẹ̀ ẹ̀mí wa ká fa kalẹ̀ fọ́lọ́ gbẹ́pẹ̀ tẹ́bí kíyà nìyẹn anabiwa Ibrahim aleyhi wa salam ó fa ẹ̀mí ẹ̀ kalẹ̀ torí ẹ̀ ìbílẹ̀ ti pé ní ìlú Iraki ọmọ ìlú Iraki ni Ibrahim aleyhi wa salam nígbà tí Ìsìláàmù àti dáwà tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ tí ò Iraki anabi fa ẹ̀mí rẹ̀ kalẹ̀ ó ṣe é lọ sí ìlú bẹ́ẹ̀ náà kò dákẹ́ máa dáwà máa ṣe káàkiri anábìwá Ibrahim aleyhi salatu wa salam ìṣesí ti ẹni yẹn. so ìyẹn náà máa ní tẹ́jú ìyá ni bá kan ọlọ́run ló mú wá bá dùn ọlọ́run ló mú wá bá a ṣe máa ronú nìyẹn nígbà tó pé ẹ bẹ́ẹ̀ ni pàápàá jùlọ bí ẹ̀bá mọ̀ pé òun fẹ́ jẹ́ ẹni ọlọ́run ó fẹ́ ní àmì láyé yóò jẹ́ ẹni tí ó bàfà tí ó ní sùúrù tí ó ní farada anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní iná ṣáda náà sì bàlẹ́ẹ̀nà ẹ̀bíyà ó láwọn tọ́lọ́run ó dánwó jù tọ́lọ́run ó gbé àdánwó pò jù nínú ọ̀ràn ẹ̀dá ó náà ànábì rẹ̀ tó mọ̀lẹ́ àmísà ló fa àmísà lẹ́yìn náà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dàbí àwọn ànábì òun fẹ́ kọ́ṣe wọn fẹ́ jọmọ lẹ́yìn wọn ọlọ́run ó fi àdánwò kan

kó ti bí lọ ghana kó lọ ṣe zìnà kó ti bí lọ ilẹ̀ haúsá kó lọ ṣe zìnà zìnà ti di pọ́n nǹkan sílé márùn torí ẹ̀yin tó jẹ́ mùsùlùmí yóò sora kì kúrò níbi irú àwọn nǹkan wọ̀nyí àwa dàbí ẹni gbà tí ẹ wà lẹ́wọ̀n torí gbogbo táwọn yẹn káàkó ìtàn adùn ayé òun náà lélẹ́yìí ìwọ mùsùlùmí ò ní ìpele inú ẹ̀ jama mùsùlùmí torí ẹ̀ irú lànà tá nàbí wa ibrahim alayhi salatu wa salam tóun náà rìn nìyẹn ó fara lẹ̀ ó ṣe tẹ́díṣíyà fún ẹ̀sìn ọlọ́run ó dáwà ọlọ́run ó fẹ̀mí ẹ̀ kalẹ̀ ó faragbólẹ̀ ó ná ẹ̀mí ó ná ara ó ná dúkìá ó ná àsìkò ó ná ìgbà. lórí làwa ti ṣe lórí la ti nà nínú ìṣẹ̀mí ìgbésí ayé wa nínú Islam ẹlẹ́mí òtún máa kára ẹ̀ fún gàtàn pé àwọn àfáà ibi tá a sin ọlọ́run dé ẹ̀dá kùn kí lọ́hùn kí ló lọ́hùn àdánwò wà nínú tí ọmọ fi sin lọ́hùn àdánwò ó ń bẹ nínú tí ẹ̀mọ́ fi sin ọlọ́run mélòó àdánwò ló fi kàn ẹ́ kọ̀ǹtí ẹ̀sìn tó kàn àwọn ẹni síwájú kàràbàní ẹlòmíì sì ní ìbálò bá bàdàn òfin ti wá fún ẹ yóò pariwo ni ọlọ́run wàmí nà nẹ́ẹ̀sì mọ̀ yá àbùdù lọ́hà àlà harfin ọlọ́run ló ń bẹ nínú ọmọ ènìyàn tí wọ́n sin ọlọ́run lórí kíni àlà harfin lórí hara fi kàn àlà lìsáàlì lórí ahọ́n kan kí wọ́n iná sábà hàn ká ìtumọ̀ánà bíi yóò gba inú ọdún ọlọ́run fún lówó inú ẹ̀ dùn ọlọ́run fún nípò inú ẹ̀ dùn ọlọ́run fún lóbìnrin inú ẹ̀ dùn ọlọ́run fún lọ́kọ inú ẹ̀ dùn àmọ́ bọ́lọ̀mọ́ wa dán wò ìkọlẹ́bà aláwádìí yìí kásìrọ̀ dúnìyà wọlé àkọ́rọ̀ dáríkà wọlé kòtòrò ní mubin bọ́lọ̀mọ́ wa dán wò in tó béèrè lọ́dọ̀ ọlọ́run òfin in tí ò béèrè lọ́dọ̀ ọlọ́run irú yẹn bẹ́ẹ̀ hasrọ̀ dúnìyá wàlẹ̀ àkírọ̀ ó tàn kò fa yóò kò fa àlùkìyàmà láìka wàlẹ̀ kò sọ̀rọ̀ ọ̀dọ̀ lẹ́mọ̀bíìnì òfò gangan haram òun nìyẹn. sọ adáduwa ibrahim aleyhi salatu wa salam ó farẹ̀ kalẹ̀ fún allah subhanahu wa ta'ala olùjẹ́ sí pé nígbà tí adáduwa ibrahim aleyhi salatu wa salam tọ́lọ̀ ránṣẹ́ sí lójú oorun wípé ọmọ kan tó sì gbé nígbà náà kó mú un ó pa láti lè fi jọ́sìn fọlọ́run yẹn ní ìjọ́sìn ibẹ̀ ò ní pé ọlọ́run ní o pa láti lè fi mú àṣẹ ọlọ́run ọba ṣe jẹ̀mọ́ àdánwò láni o àdánwò lájú ni ní arákùnrin kan tí wọ́n pàyàwó ẹ̀ ní ní kánò no ní kánò just got three days ago jesus nàbí kánò kánò ni just ni nam ó dàbí kánò ló ti ṣẹlẹ̀ tí wọ́n ó múlò káyẹ̀ ó múlò káyẹ̀ umul khairi mo sọ so ok titanu yẹn mánu ami kan ló ti ṣẹlẹ̀ sójà kan nìyẹn èyí ò padà kú tọ arákùnrin yìí ó lóun ń wò báyìí òun lajú lòun wọlé sí kankan kí àwọn àwọn ọmọ ìta àlú àwọn aráàlú ibi tí wọ́n ti lu ìyàwó ẹ̀ dẹ̀ ìyàwó tá lọ police station àwọn ọlọ́pàá sì àlù ẹ̀ fún àwọn ọmọ bùkún ẹ̀ lọ wọ́n sì dáná sun obìnrin dáadáa òní súnà ni ìjà pé lè gbàgbé láéláé eléyìí òfin bẹ́ẹ̀ pé tó wù nìyẹn o àmọ́ tó ṣẹlẹ̀ nìyẹn tó bọ́lọ̀ bá wà sọ fún ẹ pé ìwọ ibrahim ọmọ kan tó ní mo fẹ́ kó pa ẹ rí pé bó ṣe wọ bó ṣe lù ànígbà ànígbà alẹ́ ibrahim wá pé ọmọ rẹ̀ ó ní wọ́n mọ̀ mí ìní àárọ̀ fìlìmẹ̀nà ọlọ́run náà ṣẹ́ sí mi o lójú oorun á ní àgbàhók ibi kí n dẹ́ dùbúlẹ̀ ti ń du ọ. àwọn ìtàkàn ìtàkàn bẹ tó rọ̀ ọmọ táwọn yẹn máa ń sọ ìtẹ̀yìn ò lálàáfíà ánà ìgbìmọ̀ ibrahim kọ́ gbà tó gbé ọmọ kan tí ó tètè bímọ ó wá ṣe ìjẹ́jẹ́ pé ìwọ ọlọ́run tó bá fún mi lọ́mọ máa fọmọ náà rúbọ ààrẹ ìbúrẹ́mù sọlẹ̀ irọ́ nìyẹn irọ́ ah eléyìí dín ipò ànárí ìbúrẹ́mù kù kí ẹ máa sọ pé ìwọ ọlọ́run tó bá ṣe báyìí fún mi máa ṣe báyìí fún ẹ èyí ṣe lànà mùsùlùmí ní tó bá ṣe fi ṣe fọ́lọ́run níjọsí ṣe fọ́lọ́run má sọ ìwà àtọ́lọ́run di ọ̀rọ̀ ọ̀rọ̀ mátà ọ̀rọ̀ ọ̀gá àtọmọṣẹ́ fẹ́gbẹ́ gbọ́dọ̀ pé tó bá ti ṣiṣẹ́ dáadáa á sanwó oṣù à ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ tó bá fẹ́ sílọ́hùn sílọ́hùn bóòlù ọlọ́run sì ọlọ́run lẹ̀. àmọ́ ká máa sọ pé tí wọ́n lọ́ọ̀ bá lè ṣe báyìí fún mi èmi náà ṣe báyìí fún ẹ wọ́n lọ́ọ̀ á tó bá lè jẹ́ kí n rówó ilé san màá gba ẹ̀rọ ọjọ́ méje kànàbà ní ó túmọ̀ sí pé tó ìbá ti rówó ilé san ó gbà rẹ̀ fọ́lọ́run ìwọ ọlọ́run tó bá lè jẹ́ kí n rí àwọn tí mo fẹ́ kí n rí fẹ́ kí n lọ́kọ tó wù mí fẹ́ ah màá fi ten thousand fi ṣe sọ́dákọ̀ bọ́lá ọ̀bá jẹ́ kó rí ń kọ́ ọ̀rẹ́ ṣe sọ́dákọ̀ ẹ̀mọ́ táwọn àbí wìlì anábì ní ìṣesí eléyìí ó ní ilẹ̀ máa yọ kọ̀ọ̀rọ̀ àti bí hillel bakrin àwọn èèyàn ní máa ṣe táwọn tí ò lọ́lọ́wọ́ bá ṣe tòtí ẹ̀ láwọn àfihàn ìyá anábìwá ibrahim aleyhisselatu wasalam náà kẹ́lá tí anábìwá ọlọ́run máa máa ránṣẹ́ sí pé wọ ibrahim báyìí mo fẹ́ kó o ṣe pẹ̀lú ọmọ rẹ mo fẹ́ nù. ó wá pe ọmọ rẹ tí wọ́n ọmọ mi ẹni àrò àfẹlẹmọ́nẹ́m ẹni àtìpàkò ọlọ́run ní jẹ́ ìdùbúlẹ̀ kí n dùọ̀ kí lọ́mọ sọ bí bá nàbí ibrahim ti rí ọmọ ó ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó ti sún ọmọ rẹ papọ̀ mọ́lọ̀ ọmọ náà wá ní yá àtàtìpọ̀ àlùmọ́ àtàtìpọ̀ قال يا إبراهيم قد صدقت الرؤيا arábìá ibrahim dánmọ́ ẹ̀rẹ̀ dùbúlẹ̀ tó fẹ́ dù ọlọ́ni wọ ibrahim afẹ́ tẹ́sì ẹni àfẹ́ kó pọ̀ mọ́ rẹ̀ ọ̀pàdé iná fún bíjábí tàdín ọlọ́run wá fi àgbo ńlá ọlọ́run wá fi rọ́. ṣé eléyìí ó jẹ́ ọ̀kan nínú ìdáàkọ̀lára anábìwá ibrahim alayhi salatu wa salam ọ̀làǹpẹ̀ ní atẹ́dìhíyà a ní ẹ̀mí láti fa dúkìá wa kalẹ̀ fọlọ́run láti fa ẹ̀mí wa kalẹ̀ fọ́lọ́hun láti fa àwọn ọmọ wa kalẹ̀ fọ́lọ́hun lójú ìlànà ọlọ́run nínú ẹ̀ anábíwá ibrahim aleyhi salatu wa salam ó ní husnu tawakkul ala Allah ó ní ìgbáralé tó dáa sí ọlọ́run látà lè kọ́ lára ènìyàn o ó gbára lọ́lọ́run púpọ̀ o yẹn ló fà á nígbà tí àwọn oníṣẹ̀ṣe mọ́nàdùwà ibrahim aleyhi salatu wa salam pẹ̀lú ọfà katapọ́ọ̀tù ńlá ẹnìkan kọ́ ní máa gbé o wọ́n máa ń rí mọ́lẹ̀ ni wọ́n máa ń rí mọ́lẹ̀ torí gíńlá wọ́n èṣe wọ́n wàá mú ẹni tó fẹ́ jù sínú náà kúrò àwọn náà ò gbọ́dọ̀ súnmọ́ náà wọ́n wàá gé ẹni yẹn bọ àárín pọtakọ́tù yẹn wọ́n wàá pa tó bá máa dúró ẹ̀ báyìí tó ṣe inú náà yẹn ni ó lọ wọ́n ṣe ju ànádùwà ìbọ̀rọ̀ yìí mùsùlùmí náà nù àmọ́ bọ̀ sábẹ́ jù sínú náà olúwa mi ọlọ́wọ́n ọba mi tó mi ní mọ́lúwakíl ọlọ́wọ́n ọba mi ni mo gbára lé òun lọ́ba tí ẹ̀mọ́ ń bára lé lódòdó oníkọ́lá ibrahim ọlọ́nàdùwà ibrahim aleyhi salatu wa salam anábìwà ibrahim sọ gbólóhùn yẹn o nígbà tí wọ́n jù sínú náà ṣéyìnà yìí lọ́kọ́ ìnà nígbà tí wọ́n jù sínú náà ẹ̀dá kò sọ́lọ́wọ́ wa tó ni sọ́lọ́wọ́ tó torí kò mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmọ́ mọ̀ pé ọlọ́run tí mo gbára lé kò ní jẹmọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ anígbẹ̀kẹ̀lẹ́ lọ́hùn anígbẹ̀kẹ̀lẹ́ lọ́hùn torí ìdánpè ní ìyà ọlọ́run ló dáa tá a bá gbára lọ́lọ́run tó bá fẹ́ fi ìyà kàn wá lọ́nà àbòsí ìyà yóò di ìdẹ̀ra fún wa ìdánpè ní ìdẹ̀ra ọlọ́run ló dáa tá a bá ṣàbòsí àwọn èèyàn tó tún wá fẹ́ kẹ́ wa pẹ̀lú ìdẹ̀ra lẹ́yìn ẹ̀ jẹ̀mọ́ ọlọ́run ó sọ ìdẹ̀ra ẹ̀ yóò sọ díyà gbèjè rí gẹ́lẹ́nu tó wọ́n fẹ́ fi àjẹyàn lọ́nà àá ìyà yóò di ìdẹ̀ra ìlera yóò di ìfọ̀kànbalẹ̀ ìdánábí Ibrahim tó nílò dáadáa lè o wọ́n jì sínú náà ọlọ́run ní kó ná yá náà rù ọlọ́run ní àwa la dáná a sì sọ fún iná kó ní ìwọ iná afẹ́kọ̀ọ́ yí padà ala títutù wásàlámà títutù àlàáfíà alá Ibrahim fún Ibrahim tí wọ́n sínú àṣẹ iná ó lè mọ́ jòyàn àṣẹ ẹgbà ó lè mọ́ ráyàn ọlọ́run ló fi sílẹ̀ jẹ̀mọ́ ẹwà náà ti wá musa aleyhi salatu wa salam nígbà tí fìràwọ́ náà bẹ̀rẹ̀ sí ní lé bó ti ń lé musa ló ń lé àwọn mùsùlùmí tí wọ́n gbà ó bẹ̀rẹ̀ sí ń lé wọn ó ń lé wọn lọ ó ń bí lé wọn ó lànà bí wa musa ó ń lé àwọn kiri àwọn mùsùlùmí náà ó bẹ̀rẹ̀ sí ní lé wọn lọ wọ́n wá lé musa aleyhi salatu wa salam àtàwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo wọ́n lé wọn títí dé bo títí dé òkun tẹ́ yẹn náà wọ́n lé wọn títí dókù àwọn mùsùlùmí wá ní à ìwọ musa ìná lamọ̀dára kù à wọ́n ti dé níwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà síta láàpadà sẹ́yìn wọ́n mú wa wọ́n pa wa bá a ti látẹ̀ síwájú á rè inú omi omi ó gbé wa lọ ẹjọ́ jẹ wa ẹ̀rọ mẹ́bí wa musa sọ ó ní ìnàmà ìnàmà ìnàmà ìnbẹ pẹ̀lú mi ìnàmà ìnàmà àyè rọ̀bí sàyàdì mi olúwa mi ọlọ́run ọba mi tó rán mi ó ń bẹ pẹ̀lú mi sayadin ìgbésẹ̀ tá a gbé lẹ́yìn eléyìí ọlọ́run yóò fi ọ̀nà ìmọ̀ mi tó wá fi máa bí ó ti máa ọlọ́run fi máa ọlọ́run wọ̀ musa pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ti na odò ó sì fi na òkun òkun wá pín sí ọ̀nà méjìlá ní dèédé ìdí ìdílé méjìlá tó jẹ́ ìdílé ìbànú ìṣẹ̀lẹ̀ tábàdì musa bẹ́ẹ̀ kúrò lóko fìràwọ́ náà àwọn aláwọ̀ àbí wọn làwọn ó làwọn bó ṣe rí nìyẹn lára samarọ́tù tàwa kú nìyẹn èrè ìjẹ́ tí máa bẹ́ẹ̀ bí kí èèyàn gbára lọ́lọ́run á pọ̀ tàwa kú nìyí gẹ́gẹ́ bọ́lá ṣe fẹ́ ká gbára lé àmọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní agbára lọ́lọ́run náà ìjọba là ń gbára lé àì gbára lé ìjọba a máa ń gbára lọ́lọ́run ni ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ bí ọmọ rò ní á ah, ẹ̀rọ kò ṣàánú nàìjíríà yìí ti wá ẹ kò ṣùgbọ́n wọn bẹ̀ nífi àwa ń mẹ́kì ní àwa jọmọ́ àdé ògbára lọ́lọ́run àrísìkì máa bá dààmú ẹ ó bẹ̀ lọ́ọ̀ fún ẹ ní tó bá ni twenty nine tó ń sọ gbogbo ẹ̀ máa gbogbo ẹ̀ kọ́ ló ni àbí gbogbo ẹ̀ kọ́ ló ní ẹni ẹ ájì tí wọ́n kí ló wọ́n nu mẹ́ kò sí tó wọ́n mẹ́ bọ́lá bá fún ní gbà á lọ á tún dé á bí ẹ̀ ti máa tọrọ nìyẹn mọ́ para léèyàn sára lọ́lọ́run arábí sallallahu alayhi wa sallam onílàwọ̀ tawakkaltu wa Allah haqqa tawakkuli oní tá a bá gbára lọ́lọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ ti fẹ́ ká gbára lé lónìí àbákọ́kọ́ mọ́ lọ́wọ́ kọ́mọ yẹ́rù tó tọ́jú ọlọ́run ó pèsè fún yín bó ti máa ń pèsè fún ẹyẹ ẹwu ẹyẹ ẹyẹ ò ní sàásùn wọ́n ní ẹyẹ ń jó ẹyẹ táwà tó ní sàṣù torí ẹ̀ anẹ́dùwà ibrahim alayhi salatu wa salam ó ní ìbẹ̀rẹ̀ lọ́lọ́run ní gbogbo ọ̀nà ọlọ́run bá sọ fún alukoro hàn kẹrin ọlọ́run alẹ́ dínà kọ́lá láhùnmí náà sùn ọlọ́run ní ẹ̀rí àwọn tí àwọn èèyàn sọ fún pé ẹ̀nà nasa kọ́ni jẹ́mà rúlẹ̀ kó àwọn èèyàn máa ti ní pèpèrò wọn ti wọn pèsè pèrò lé lórí àwọn tá ni ó làwọn kèfèrí ní madina àtàwọn apá kan mùnáfìkì sọ́pèsè pèrò láti pa ànábì láti pa àwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam kọ̀ṣẹ́ ohun ọwọ́ nítọ̀ ẹbẹ̀rú wọ́ o kọ́ mọ̀ bá payé o fàṣẹ́dà fún ìmọ̀nà ọlọ́run ní kàkà kí wọ́n bẹ̀rù wọn o bẹ̀rù wọn o ìmọ̀ni àwọn mùsùlùmí àwọn sàhábà fi lékún ni o wàfọ́ọ́lù kí ó tó wà torí ẹ̀ jama gbólóhùn tó dáa ni olùbà tó bá tó ń fa asúnàlá àdéhìmọ̀lìmọ̀lì àdéhìmọ̀lìmọ̀lá olùbà tó bá tó fa bó o bá fa tó bá ti lo tó ń bẹ̀ ń bẹ̀ lórí ọkàn rẹ wípé hasbunallah tawakaltu alallah àléhi àtàwákàl ọlọ́run nìkan ni mo gbára lé mo bẹ̀ mí mi dé ìjà olùkọ́lùbí ilallah lórí gbogbo àlámọ̀rí pátá lọ́gbẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ká sì wá lo sábàbí ká mú sábàbí lò ká dẹ̀mí wa dọ́dọ̀ ọlọ́run ká tọkọ wa dọ́dọ̀ ọlọ́run le ló lè ṣe òun ló lè fún wa lọ́mọ ló lè fún wa láyà ló lè fún wa lọ́kọ ló lè fún wa lówó ló lè fún wa lówó ló lè fún wa nífọ̀kànbalẹ̀ ká wá lo sábàbí ká lò láti fi wá àwọn tá a bá ń wáyé ní tá ń pè ní tàwákúlù nìyí dára kì í àti ah, tó yẹ ká ṣe rárá kò rí bẹ́ẹ̀ tabala agbára lọ́lọ́run láti lè rí ọrọ̀ láti lè rí ta jẹ àánú òṣìṣẹ́ níbi ìṣiṣẹ́ yẹn a nígbára léṣẹ́ wa a wà agbára lọ́lọ́run pọ́lọ̀ ló lè ṣe wọ́n ní kẹ̀ràkẹta kò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò sẹ́ni olówó tó yẹ pé iṣẹ́ nìyẹn fi ń dolówó jẹ̀mọ́ àwọn kan ní o ẹrù débi pé irun kò lè wù ní agbárí ẹ̀mọ́ tí èkúrò láyé tí mo tó ru ẹrù síbẹ̀síbẹ̀ jíjẹ mímu kò tí rọrùn ọlọ́run ló ń ṣe bí àwa mùsùlùmí ká kẹ́ẹ̀kọ́ ìdára lọ́lọ́run lára anábìwa ibrahim aleyhisalatu wasalam lẹ́yìn náà nínú ẹ̀ òun náà ni pé anábìwa ibrahim aleyhisalatu wasalam ó ní tí a ń pè ní àṣekọ̀ wàlíyẹ kínú fìlà síkọ̀ kárí lọlọdodo gbé tó sọ òdodo ni ká rí èèyàn gẹ́gẹ́ bí ẹni tí a lè dẹ̀mídé kárí gẹ́gẹ́ bí olóòótọ́ anábìwá Ibrahim alayhi salatu wa salam orí ọlọ́run Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí olóòótọ́ olódodo torí ẹ̀ gbogbo tọ́lọ̀ bá sọ pátá lọ́rọ̀ Ibrahim òdodo ni òṣìṣẹ́ ọbẹ̀ kèé gbé yẹ̀wò gan kèé gbé yẹ̀wò nígbà Ibrahim sọ pé olúwa kẹ́ǹkà dúhìl mọ́ta bóò ni olúwa mi bóò ló ṣe yẹ òkú àwọn tó bá ti kú tí wọ́n ti dẹ́ra túútú tó ti di eruku bóò ni wọ́n lọ́wọ́ ṣe sọ wọ́n déyẹ̀ padà ó ń yẹ wọn padà ọlọ́run ní àwọn aláàmú tó mi ń bi ọlọ́run wọ Ibrahim tó ò nígbàgbọ́ ni kí ló sọ àbábí ìwé ni kò rí bẹ́ẹ̀ màlá kò bẹ́ẹ̀ mo gbàgbọ́ dáadáa màlá kìnnìyàn tìmọ̀ ìnà kọlbì mo fẹ́ kọ́kọ́ mi kó tún rinlẹ̀ ni mo gbà á gbọ́ àmọ́ mo fẹ́ kọ́kọ́ mi kó tún rinlẹ̀ sí dáadáa torí ẹ̀ anábìwá Ibrahim alayhi salatu wa salam ó ní tí a pè ní asiqan billah aliyekin alọlọ ó gbára lọ́lọ́run ó ní ìgbà ọlọ́run lólódodo léyìí tá a máa ń pè ní nínú husnu dhanni billah aká ní èrò dáadáa sọ́lọ̀ ìyẹn máa ń lérò dáadáa sọ́lọ̀ wọn bá ní ìjẹmọ́ sọ́lọ̀ bá fún ẹni tó dùn ká lérò dáadáa sọ́lọ́ ọ̀pọ̀lọ́ ló mú wá o tó sì fún wa ní tó kóró ká lè dáadáa pé eléyìí mú wá náà dáadáa náà ni ọlọ́run pa mí lọ́mọ àbí dáadáa náà lọ́lọ́run fẹ́ fún mi ọlọ́run ó wá pa mí lọ́mọ kó rí bẹ́ẹ̀ ni kan tó fún mi náà ló tún gbà yí mà dájú díẹ̀ o kò sì mà wá dá <laughs> àmẹ́ni tán pè ní ṣóṣùlù bọ́ní bìlá èrò dáadáa sọ́lọ̀ àìní ṣóṣù bọ́ní bìlá èrò aburú àìní sọ́lọ̀ ìlànà àwọn kìfèrí ònìyẹn mùsùlùmí gbogbo tó bá kàn wá dáadáa ni anábì sallallahu alayhi wa sallam òní àjẹbẹ̀lẹ̀ amúrè mọ́min ìnà amúrà òkúnlá òkèèn anábì ní ẹ̀rí mùsùlùmí olódodo ah ìṣesí rẹ̀ èèmọ̀ ni torí pé gbogbo àlámọ̀ rí ẹ̀ ìmọ̀ yà ní lẹ́nu ni in asabahu خير شكر bí مسلمي bá kan وإن adúgbòfọ́lọ́ شر in asabahu shar bọ́lọ̀ bá mú kejì wá sabar yóò ṣe sùúrù pẹ̀lú wà lè sàdáríkà ọlọ́run ní àdẹ́sọ̀lá ní eléyìí tá a sọ yìí kì í ṣèròyìn ẹnìkan kan àti ìròyìn mòmìnì nìkan torí ẹ̀ ó wa káwa náà kọ eléyìí lára anábìwá Ibrahim alayhi salatu wa salam nínú ẹ̀ anábìwá Ibrahim alayhi salatu wa salam nínú tí wọ́n tó fi ṣe ìgbáralé rẹ̀ òun náà ni àdúà àdúà aláìsàn yìí máa ń ṣàdúà púpọ̀ kódà ibi tó máa ń ṣàdúà dé yóò ṣàdúà fún ọmọ rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ aláìsàn yìí máa ń ṣe ẹ̀kọ́ nìyẹn o kí n tó gbà nínú àdúà rẹ̀ ó lè má jẹ́ àdúà tí bàbá rẹ̀ gbà àbí ìtúwọ̀ gbà bóyá bàbá ńlá bàbá bàbá bàbá kẹwàá àdúà tí wọ́n ti ṣe lọ́dún kúrò láyé ló gbà lé ẹ lórí ó lára ẹ̀kọ́ ànábì ibrahim nìyẹn a máa ṣàdúrà fún ara rẹ̀ àwọn ọmọ rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bàmí lórí ìyẹtí oníwọ ọlọ́run dákun àrọ́mọdọ́mọ mi bá ń ṣe wọn lálálùbáríkà ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ olùdánẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam fi jẹ́ nínú àwọn àrọ́mọdọ́mọ ibrahim torí ẹ̀ àìṣètò ìfọmọ a máa ń ṣàdúrà fọmọ ni bẹ́ẹ̀ ni a tún ṣàdúrà fún ọmọ ọmọ ọmọ kọ́lá ìwọ tó sì níyàwó mọ̀ ṣàdúrà ọmọ rẹ kalẹ̀ mọ̀ ṣàdúrà ọmọ ọmọ kalẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ mọ̀ ṣàdúrà rẹ kalẹ̀ tata àmọ́kọ́lára Ibrahim ni lẹ́yìn náà arábìwá Ibrahim káyánà ìmọ̀ọ́nà ó jẹ́ aṣíwájú ìyẹn máa ń já síwájú ó ní pé àwọn èèyàn lè kọ́ṣe rẹ̀ ní gbogbo ọ̀nà ẹni tí èèyàn lè bá lè kọ́ṣe nínú gbogbo ọ̀nà àìjẹ́ láṣíwájú ayélujára àgbàlagbà ní àgbàlagbà ní o àmọ́ tọ́wọ́ ti fi ká náwó ó mọ̀wó náà táwọn aráàlú àwọn aráàdúgbò àmọ́ tó bá di bí káàsì lọ́hùn ká tó kírun ọmọ eléyìí ń ṣe èrè jẹ́ ìmáàmù ìmáàmù alẹ́bí òkúta dàbí himi kó lè wáṣí ẹni tá a máa ń wò kó ṣe ní gbogbo ọ̀nà la máa ń pè ní ìmáàmù nílẹ̀ yorùbá wọn lọ pàdé àgbàlagbà lọ́nà oníkó fún ẹni mọ́ràn ìyẹn lè gbàmọ̀ràn lọ́wọ́ èèyàn àti káàrí pé àgbà yìí áá ah, ah, níbàámu sí ọlọ́run áà ah, ó tún àárín rẹ̀ sọ́lọ́run ṣe níbàámu sí ará ilé rẹ̀ ará àdúgbò rẹ̀ ó tún wọn ṣe ó ṣe dáadáa pẹ̀lú àwọn ènìyàn irú ẹni bẹ́ẹ̀ là á mọ́ kó fún wa nímọ̀ràn torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ó dọ̀wọ́ wa wọ́n ní àsìkò tító wọ́n bẹ tí a gbọ́ yìí kọ́lọ̀ kó fi lékún wa alájẹ́ kò وسلم والسلام عليكم ورحمة الله وبركاته